إن الحمد لله نحمده ونستعينه ونستكبره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو لمؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu hal yajibu al'amal bil hadith ṣé dandan ni lílo hadith òní ni ọjọ́ kẹta tí a ti ń ṣe àlàyé lórí àkọlé náà ṣe dandan ni lílo hadith níbi tí a bá àlàyé wa dé ní àná ni pé gbogbo ẹni tí a bá sọ fún pé dandan ni lílo hadithi ànábì sallallahu alayhi wa sallam tí ó fárígá tó ní àfi kí a lo alukur'ani nìkan a wà sọ fún pé padà sínú alukur'ani náà nínú suratu nisa quran chapter four verse fifty nine níbi tí Allah ti pe àwọn onígbàgbọ́ òdodo wípé ẹ tẹ̀lé Allah ẹ tẹ̀lé òjíṣẹ́ àti àwọn aláṣẹ nínú yín àmọ́ nígbà tí ẹ bá ń ṣe ìfàǹfà àríyànjiyàn lórí ohunkóhun ẹ dá a padà sí inú ọ̀rọ̀ Ọlọ́run àti inú ọ̀rọ̀ òjíṣẹ́ tí ó bá já sí pé ẹgbàá láògbọ́ àti ọjọ́ kẹyìn ìyẹn lóore jùlọ ó sì dára jùlọ. ní ṣíṣe àlàyé ọ̀rọ̀ àti yíyanjú ọ̀rọ̀ nígbà ìta wa sọ fún ọ pé àdíìsì rèé tá a dá ọ̀rọ̀ padà síbi àdíìsì ọlọ́run tó ní ká tẹ̀lé òjíṣẹ́ rẹ̀ nínú alukur'ani tó lọ gbàgbọ́ ṣé o ní tẹ̀lé yẹn ni tó o bá tẹ̀lé ó túmọ̀ sí pé wọ́n náà ó ti di alùsùnà nìyẹn ó ti di alùlẹ̀ hadith ó ti di ọ̀kan nínú àwọn tí ń lo hadith nípasẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ tó sọ pé a nílò hadith ó ti di òtúbáńtẹ́ àmọ́ tí ọba kọ̀ tó sọ pé a nílò hadith mọ́ alukur'an ó ti yapa alukurani tó lọ gbàgbọ́ nìyẹn nípasẹ̀ bẹ́ẹ̀ èyí e ṣe mùsùlùmí ó wulẹ̀ gba aláwò gan gbọ́ nítorí pé tó o bá gba aláwò gbọ́ dandan ni fún ọ kí o lo hadisi mọ́ alukurani síwájú eléyìí a ti sọ àwọn iṣẹ́ tí hadisi máa ń ṣe pẹ̀lú alukurani a ti jẹ́ kó di mímọ̀ fún wa pé ìpele mẹ́ta ni hadith wà sí alukur'an ìpele àkọ́kọ́ òun ni kí hadith kó wá kó ṣe wẹ́kú irú ọ̀rọ̀ tó wà nù alukur'an ìpele kejì kí hadith wá láti ṣe àlàyé ọ̀rọ̀ tó wá nínú alukur'an yálà ọ̀rọ̀ náà jẹ́ ọ̀rọ̀ mujimal ọ̀rọ̀ tí wọ́n kó nǹkan papọ̀ sínú ẹ̀ tó bùkátà sí àlàyé tàbí kí àdíìsì kó wá kó fi ìjánu sí ọ̀rọ̀ tí ọlọ́run tú sílẹ̀ tàbí kí àdíìsì wá kó ṣe àdáyanrí ọ̀rọ̀ tí ó wá níwà gbogbogbò. àwọn ìpele kejì yìí òun náà tún jẹ́ ọ̀nà tí àdìsí ń gbà ṣiṣẹ́ pẹ̀lú alukur'an ìpele kẹta òun náà ni kí àdìsí kó wá kó sì mú ọ̀rọ̀ wá àmọ́ tá à ní rí ohun tó jẹ mọ́ ọ̀rọ̀ náà tààrà nínú alukur'an. irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ a gbọ́dọ̀ gbà á gbọ́ gẹ́gẹ́ bí a ṣe gba ìpele ìkíní gbọ́ àti ìpele kejì a gbọ́dọ̀ yọ ọ̀kankan sílẹ̀ nínú àwọn ìpele mẹ́tẹ̀ẹ̀ta ẹni tó bá yọ ìpele kan sílẹ̀ tàbó yọ ìpele mẹ́tẹ̀ẹ̀ta sílẹ̀ tó wá sọ pé òun ń tẹ̀lé àlùkùránì kùránì ti jẹ́ kó yé wa pé kò tẹ̀lé òun o. ìfẹ́ inú rẹ̀ agbárí rẹ̀ ló ń tẹ̀lé o. ní báyìí ohun tí ó kàn nínú ìdánilẹ́kọ̀ọ́ wa òun náà ni àkọlé tí a pè ní ìnáyàtò sọ̀hábà lè máa sunna ìnáyàtò sọ̀hábà lè máa sunna àkọlé kan àwọn sọ̀hábà sí mímọ̀ súnà àkọlé kan àwọn sọ̀hábà sí nínímọ̀ nípa súnà ànábì sallallahu alayhi wa sallam rasuluna muhammadun sallallahu alayhi wa sallam òjíṣẹ́ wa tí orúkọ rẹ̀ ń jẹ́ muhammad muallimu ummatahu lil qur'an òun ni olùkọ́ fún ìjọ rẹ̀ òun ni olùkọ́ ìjọ rẹ̀ lil Qur'an wal hadith tí yóò máa kọ́ wa ní àlù Qur'an àti hadith nǹkan méjì tí ànábì wa kọ́ wa nù ànábì ló fi àlù Qur'an mọ̀ wá òun náà ló fi ti ń jẹ́ súnà tàbí hadísì òun ló wá fi mà wá kí ni ẹ̀rí eléyìí ẹ̀rí ẹ̀ náà tún wà nínú alukur'ani tó gbé lọ́wọ́ nínú suratu al-imran quran three verse one sixty four níbi tí Allah ti sọ pé lakodimanna Allahu alali mu'minin idba'atha fihim rasulan min anfusihim yatlu alayhim ayatihi. ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين لقد من الله على المؤمنين dájúdájú Allah ti ṣe ìdẹ̀ra fún àwọn onígbàgbọ́ òdodo idh ba'atha fihim rasulan min anfusihim nígbà tí ó gbé òjíṣẹ́ kan dìde láàrin wọn. yẹtlu alehim ayatihi tí òjíṣẹ́ náà tí ó máa kà fún wọn àwọn àyà ọlọrun wayuzakihim òjíṣẹ́ náà yóò máa ṣe se wọn yóò máa kọ́ wa ní àwọn nǹkan tí ó máa fọ̀ wá mọ́ nínú àwọn ẹ̀ṣẹ̀ wayu alimuhum ibi tá a ti yọ alimu nìyẹn yóò máa kọ́ wọn ibi tá a ti yọ pé ànábì jẹ́ mu alimu nìyẹn. wàyù alimuhum yóò máa kọ́ wọn ní kíni alikitaaba walhikima anabi yóò máa kọ́ wọn ní alikitaab tó dúró fún alikur'an alikitaab ayi alikur'an tírà ìyẹn alikur'an walhikima yóò sì máa kọ́ wọn ní hikima hikima náà òun náà dúró fún asunna wa in min qablu bí ó tilẹ̀ gà sí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ síwájú kánẹ́bì tó délé ayé làfi dọ̀là lè mòbí wọ́n kúkú wà nínú ìṣìnà tó hàn wọ́n wà nínú ìṣìnà tó fojú hàn wàyí tí ó ti wá gá sí pé iṣẹ́ tànẹ́bì wa ṣe fún wa òun náà ni pé ó jẹ́ olùkọ́ni fún wa ó máa kọ́ wa ní alukur'an látọ̀dọ̀ ẹ̀ láti máa alukur'an ó máa kọ́ wa ní hikma tí í ṣe súnà látọ̀dọ̀ ẹ̀ láti mọ súnà ìwọ ó ṣe wá gbá àlùkùránì mú nínú ẹ̀kọ́ òjíṣẹ́ ọlọ́run tó wà gbé súnà gù sílẹ̀ ìbá tiẹ̀ tún rọrùn díẹ̀ fún ọ tó bá já sí pé àlùkùránì kò bùkátà sí súnà ní ọ̀nà kankan ìwọ náà sì mà nínú ẹ̀mí rẹ wípé gbogbo ọ̀nà ni àlùkùránì ń gbà á wá bùkátà sí súnà. Si gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ wa tó ti síwájú pẹ̀lú àwọn ìlànà ìjọsìn wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wàyí nígbà tí Allah ti wá fi rinlẹ̀ báyìí wípé ànábì wa o olùkọ́ wa ni ó máa kọ́ wa ní kùránì ó máa kọ́ wa ní hadísì ẹ ká wá wo bí àwọn sọ̀hábà bí wọ́n ṣe gba ìmọ̀ náà ní ọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run. كيف تعلم أصحابه الكرام منه صلى الله عليه وسلم القرآن والحديث؟ hadith. báwo ni àwọn sọ̀hábà alápọ̀nlé ni báwo ni wọ́n ṣe gba ẹ̀kọ́ alukur'an àti sunna ní ọ̀dọ̀ anabi wa muhammad àní umara láti ọ̀dọ̀ umar kọ́ọ̀lá ó sọ pé. kuntu ana wajarun li minali ansori fi bani umayya bun zaid ati àti mi kan ninu ara madina ti ara àdúgbò mi yẹn jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ umayya ọmọ zaid wahiya mini awali alimadina. àwọn ìdílé yìí wọ́n wà nínú àwọn ìdílé tí ń gbé ní ibi tó jìnnà sí inú ìlú Madina wàkúnná nàtàwá wàkúnná nàtànáwàbù ànùzùlà àlá rasulillahi sallallahu alayhi wa sallam èmi àti ẹni náà a máa ń wá sọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run ní ọ̀tá nation a máa ń wá sí ọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run ní wíwá pé tẹ̀mí bá wá lónìí ẹni mi máa wá ní ọjọ́ kejì tẹ̀mí bá wá ní ọjọ́ kẹta ẹni mi máa wá ní ọjọ́ kẹrin. yanzilu yauman wa anzilu yauman. òun máa wá ní ọjọ́ kan èmi náà máa wá ní ọjọ́ kan umaru àti ẹni rẹ̀ yìí láti wá ọ̀nà tí wọ́n ń gbà gba ìmọ̀ lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run ní tiwọn wọ́n máa ń wá ní ọjọ́ kejì síra wọn fa ìdá nazalitu tèmi bá wá sọ́dọ̀ ànábì jí tùhú jituhu bi khabari dhalika al-yawm èmi ọ̀ wá sọ fún un tí mo bá dé àwọn ọ̀rọ̀ tí mo gbọ́ lọ́dọ̀ ànábì lọ́jọ́ náà èmi ọ̀ sọ fún òun lé minale wahyi nínú wahyi tí í ṣe alukur'an tó bá sọ̀kalẹ̀ màá sọ fún un pé lónìí o ayé àbáyé sọ̀kalẹ̀ o wàgbọ́ ìrìhì àti omi kí lómi bẹ́ẹ̀ ń sunnah ànábì súnà ànábì wá ìdá nazala tóun náà bá wá sọ́dọ̀ ànábì fáàlà mithila dhalika òun náà ó ṣe yẹn fún mi tóun náà bá dé lónìí o àyà báyìí ló sọ̀kalẹ̀ o àdìsí báyìí lànàbí sì sọ lónìí o mutafakun alayhi bukhari àti muslim ló panupọ̀ lórí àdìsí báwọn sọ̀hábà àwọn tí wọn tún láǹfààní kí wọ́n máa lọ sọ́dọ̀ ẹ̀ lójoojúmọ́ bí wọ́n ṣe máa ṣe nù. ǹjẹ́ ìwọ tí o lọ sí ọ̀dọ̀ olùkọ́ rẹ ní ọjọ́ ìjókòó ǹjẹ́ wọ́n ní ẹnìkan tó bi léèrè pé ẹ̀kọ́ wo ni wọ́n kọ́ yín lónìí tó o bá tí ì rí bẹ́ẹ̀ ṣe o ò tí ì ṣe àkọlé kan ẹ̀kọ́ ẹ̀sìn rẹ tó. ìpìlẹ̀ ni pé gbogbo ìgbà tí olùkọ́ rẹ bá ti fẹ́ kọ́ ọ lẹ́kọ̀ọ́ súnà kò gbọ́dọ̀ fún ọ́rù àti bẹ̀rẹ̀ àti parí kò gbọ́dọ̀ fún ọ́rù àmọ́ ní abẹ́ dọ̀rúrà tí ọba wa jẹmọ́ pé tẹ́ńpẹ̀ ńlá lórí tó ò fi lè wá síjókòó má lè rò pé tí wọ́n sọ ń jọ náà nínú ọ̀rọ̀ òjì sí ọlọ́run má lè rò pé kò kàn ọ́ o ó lè dá sí pé ìwọ gangan lọ̀rọ̀ ń gbèrú jù èyí ló yé Umar Umar is a businessman ṣẹ́sìmọ̀ ké businessman wọn ìsábà ráàyè ló fi já sí pé òun àti ẹnìkejì rẹ̀ wọ́n jọ ń ọ̀tánẹ́ẹ̀tì ọjọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ òjìṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam. wárọ̀ wá ibùnú Abbas ibùn abasi òun náà tún gba ọ̀rọ̀ kan wá o rọ̀díyà lọ́wọ́ ànihùmà kọ́ọ̀lá ó sọ pé lámà kúbìdà rọ̀súlù lọ́ọ̀ sallallahu alayhi wa sallam anabi tí ànábì wa papòdà kúlìtù lè rọ́jùlìn mìnàlẹ̀ ansọ́r mo wá sọ fún ọkùnrin kan nínú àwọn ará Madina halumma wambi falinasial ashaba rasulillahi sallallahu alayhi wa sallam wá níbí báyìí jẹ́ ká lọ bi àwọn sàábí òjíṣẹ́ ọlọ́run léèrè béèrè òun fúnra rẹ̀ sàábé ni ẹni tó ké sí náà sàábé ni ó tún wá ní kó jẹ́ káwọn lọ bi àwọn sàábé òjíṣẹ́ ọlọ́run léèrè ìyẹn àwọn yòókù àwọn fa innahum al yawma kathirun nítorí pé wọ́n ti pọ̀ lónìí wọ́n ti pọ̀ sàábì ọmọlẹ́yọ kan wọ́n pọ̀ kọ́ọ̀la arákùnrin yìí ó sọ pé wà á jẹba ńláka yabna abbas ah èèmọ̀ lọ̀rọ̀ rẹ o ọmọ abasi àtàrọ̀ náà sá yẹftakirúna ilayka ṣé ọmọ rí pé àwọn èèyàn wọ́n ń wá bùkátà sí ọ láti wá gba ẹ̀kọ́ ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ wàfin nasi min ashabi rasulillah sallallahu alayhi wa sallam mọ̀nfìhìm àwọn èèyàn sàràkí sàràkí wọ́n sì wà nínú sàbí ògìṣẹ́ ọlọ́run wọ́n rí wọn ńlẹ̀ káwọn èèyàn tó wá máa bá ọ nítorí pọ́ máa bá sí ibùdó ìmọ̀ ni láàrin àwọn sọ̀hábà. So ibùdó ìmọ̀ni láàrin àwọn sọ̀hábà àwọn èèyàn rí àwọn èèyàn ńlẹ̀ tí wọ́n jẹ́ àwọn pàtàkì pàtàkì tí wọ́n ti rí ìmọ̀ gbà lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run tó ń ti bẹ́ẹ̀ ọ̀dọ̀ rẹ ni wọ́n ń wá ìwọ náà tún wá sọ pé o tún fẹ́ lọ bá àwọn èèyàn fatara kadhalika ọmọ àbáàsì. ọkàn fi ilẹ̀ ni ntí mò ń sọ òyì ọ ọ̀rọ̀ yé ọmọ àbáàsì jù bá ń lọ ọmọ àbáàsì mọ̀ pé kì í ṣe gbogbo ìmọ̀ tí ń bẹ lọ́dọ̀ ògìṣẹ́ ọlọ́run lòun rí gbàtàn lójú ayé rẹ̀ kò sí ẹnìkan nínú wọn tó rí gbogbo ìmọ̀ tí ń bẹ lọ́dọ̀ ògìṣẹ́ ọlọ́run gbàtàn. kò sẹ́nìkan nínú wọn torí rìwáyà kùránì gbàtàn lọ́dọ̀ rẹ̀ kò sẹ́nìkan nínú wọn torí rìwáyà hadith gbàtàn lọ́dọ̀ rẹ̀ wọ́n jọ ń gbà á papọ̀ ni wọ́n jọ ń gbà á papọ̀ ni ọmọ àbáàsì wá rí i pé èyí tó ṣẹ́kù tóun ò tí ì rí gbà wọn àwọn tó ti gbà á kó ń lọ rí lọ́dọ̀ wọn mọ́ wo kó ń nímọ̀ ó sì kù. ìmọ̀ yẹn sì kù sọ́dọ̀ àwọn kan láàrin àwọn ọmọ àbáàsì kan gbé arákùnrin jù lẹ ńgbà tí ò ti gbọ́ ọmọ àbáàsì yìí òun fi lẹ̀ ni wà akíbálítù ana wà akíbálítù ana asalu asiaba rasulillah sallallahu alayhi wa salam anil hadith bí mo ṣe bá ọ̀nà tèmi lọ́nu o láti lọ béèrè. lọ́dọ̀ àwọn sọ̀hábò òjísí ọlọ́run nípa kí ló fẹ́ bèèrè náà anil hadith nípa hadisi ọmọ àbáàsì ó ní mo fi arákùnrin yẹn sílẹ̀ mo mú ọ̀nà mi pọ̀n láti lọ bí àwọn sàábì òjísí ọlọ́run léèrè kìí ṣe nípa alukurani mọ́ bí kò ṣe nípa kíni nípa hadisi hadisi tí wọ́n sọ pé tó ti bó ti já sí pé nínú àwọn tí wọ́n gba ẹ̀gbà wá wá tààrà lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run tọ́pọ̀ rẹ́gẹ́dẹ́ ọmọ Abbas jẹ́ kan nínú wọn. tó fi já sí pé tí wọ́n bá fẹ́ túmọ̀ àyà kan Kùránì wọ́n mọ̀ dákọ̀ ọmọ Abbas. tóun ti bẹ́ẹ̀ ọmọ Abbas tún mọ̀ pé àdìsí tún ṣẹ́kù o àdìsí ó ṣẹ́kù fayinkana layabuluguni alihadith ani rọjuli fàáti báàbáhù ọmọ abáàsì ni tó bá dé tí ìgbọ́ mi tí àdìsí kan bá dé tí ìgbọ́ mi wípé ń bẹ lọ́dọ̀ ẹnìkan fàáti báàbáhù ńlọ bá lé màá lọ sí ẹnu ọ̀nà rẹ̀ wàhùwà kọ́ ìlú nù ní àsìkò tí bá tó ń sùn lọ́wọ́ ní àsìkò tó bá ń sun oorun àárọ̀ lọ́wọ́ màá tún lọ bá a tí n bá ba lójú oorun tó ń sun oorun lọ́wọ́ fa àtàsáwádù rìdáàyì alábàbí màá wá mú agbádá mi màá fi ṣe ìrọ̀rí èmi náà wàá sùn sẹ́nu ọ̀nà rẹ̀ pé ṣebí tó bá sá sùn yóò jì í tọ́ba sì jí ibi tí ó gbà bọ́ ọ̀tá ni yóò kàn mí bẹ́ẹ̀ àdìsí tí wọ́n tó sọ pé ò ní kọ́ sórí báwọn ọlọ́run fún ọ lálàáfíà o fayakuruju tíru ẹni bẹ́ẹ̀ bá wá jáde tán fayakul yóò wá sọ pé yabna ammi rasulillahi sallallahu alayhi wa sallam má jẹ́ abiki ìwọ ọmọ ọ̀nkú òjíṣẹ́ ọlọ́run kí ló mú ọ wá bí èyí ti ṣe tó fi wá sùn sí ẹnu ọ̀nà mi. <laughs> alla àrísálítà ìláyà fa àtìyàkà èyí ti ṣe tó fi ránṣẹ́ sí mi nítorí pé ọmọ àbáàsì fún pé jẹ́ ẹbí òjíṣẹ́ ọlọ́run ó ní respect fún wípé ọ̀pọ̀lọpọ̀ àdíìsì Ọ ń bẹ lọ́wọ́ rẹ̀ ó tún ní respect ẹni yá a máa sọ fún pé èyí ti ṣe tó òfin ráyàn sí mi kí n wá bá ọ fa akúlù èmi ò wá sọ fún tàn pé ana ahaku an àti yaka èmi ni mo lẹ́tọ̀ọ́ jù lọ láti wá bá ọ èmi ni mo fẹ́ gba ìmọ̀ lọ́dọ̀ rẹ fa aluhu anil hadith èyí wàá bí léèrè. nípa hadisi tó túmọ̀ sí pé hadisi ló ń gbé ọmọ Abbas jáde láti lọ bá àwọn akẹgbẹ́ rẹ̀ kọ́ọ̀lá ó sọ pé fàáṣà dhalika rajulu al-ansori ọkùnrin jọ́kìnní àná tí mo sọ fún pé kó jágọ lọ bá àwọn sàbẹ́ ká máa gba àdéhìsì káàkiri òun òun náà wá ń ṣẹ̀mí lọ àjọ ń ṣẹ̀mí lọ àtàárọ̀ á ní títí ó fi padà wá rí mi wàkọ̀dé ṣáma ànáṣù haúlì táwọn èèyàn fi wá ń pé mi láti wá gba àwọn ìmọ̀ tèmi náà ti gbà láàrin ara wa wọn. ṣe é rí báwọn fàyẹ̀kúùlù hadhalifata ọmọkùnrin yìí o ìyẹn ọmọ àbáàsì káànà àkọlà káànà àkọlà mi nì ó ní làákàyè jù mí lọ ó ní làákàyè jù mí lọ bí ọmọ abbas bó tún ṣe gba àdíìsì kún àdíìsì nìyẹn o èyí tó gbọ́ tààrà lẹ́nu òjíṣẹ́ ọlọ́run kò tó ọmọ kò ṣẹ́kù ẹnu àwọn tó tún wá ṣẹ́kù sí nínú àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n dìjọ jẹ́ sọ̀háábà ó tún lọ bá wọn ìwọ ò gba àdìsí lẹ́nu ògìsí ọlọ́run ó tún wá fẹ́ takú láti lọ bá àwọn tí wọ́n mọ̀ nípa àdìsí ọwọ́ akágídíborí ìparun ló ń wá fún ara rẹ nínú ẹ̀sìn ọ̀rọ̀ yìí ó wà nínú mustadiraku alasahihain ti hakim maatali kọ́ọ̀tì zahabi pẹ̀lú àwọn àwílé tí àfàwà zahabi onima hadithi ni àfàwà zahabi tó mú wá lórí rẹ̀ kí ni àwílé náà hadha hadithun sahihun hadithi fẹsẹ̀ rinlẹ̀ alashariti li bukhari lórí àwọn májẹ̀mú tí bukhari gbé kalẹ̀ láti fi gba hadith lọ́wọ́ àwọn èèyàn wahuwa hadisi náà haslu fi tọ́lábìlẹ̀ fi tọ́lábìlẹ̀ hadith hadisi náà ó mà jẹ́ píríncípù ó jẹ́ ìpìlẹ̀ lórí wíwá ìmọ̀ hadith wàtàókìrì lè muhadith àti ṣíṣe àpọ́nlé fún onímọ̀ hadith hadith yìí àwọn àfáà máa lò ó gẹ́gẹ́ bí àti ṣíṣe àpọ́nlé fún ẹni tí ó bá ń kọ́ wa ní hadith inna hadha alimawkif min ibn abbas radiyallahu anihuma dagudaju ìdúró ọmọ abbas yìí lìyẹ́rì sàmàlánà súratan dẹ́kíkọ́tàn amẹ́kánná yàtàgà sàmùhù asaabu nabi sallallahu alayhi wa sallam minalimata'ib walimashaak èyí ní ìdúró ọmọ àbáàsì ó ń ya àwòrán fún wa àwòrán ìfọ́síwẹ́wẹ́ ohun tí àwọn sàábé òjíṣẹ́ ọlọ́run máa ń là bọrùn nínú wàhálà àti ìdààmú fi jámúhì hadisi nàbíyè lórí kíkó hadisi ànábì wọn jọ wàsímáìhì lórí gbígbọ́ hadisi òjíṣẹ́ ọlọ́run wọn wàtàrírì àti fífi àwọn àdíìsì ògìṣẹ́ ọlọ́run wọn rinlẹ̀ báwọn sọ̀hábà ṣe máa ń ṣe nìyẹn wọ́n lọ máa bára wọn ni mo gbọ́ pé onímọ̀ mo gbọ́ pé ànábì sọ báyìí wọ́n sì lọ gbọ́ lẹ́nu rẹ̀ sọ fún mi kí n gbọ́ bí wọ́n ṣe máa gba àdíìsì káàkiri nù àmọ́ lóde òní wọ́n fẹ́ ṣe Islam ò fẹ́ gbọ́ àdíìsì à ń bọ̀ sí bọ̀ sí pé ó lu àdíìsì ǹjẹ́ wọ́n jọ àwọn sọ̀hábà bí àwọn tó ń ṣe bẹ́ẹ̀ lónìí àwọn ni a mọ̀ sí ahlul hadith tàbí ahlus sunnah bal àáfàá ni àti pé lakodikana sọ̀hábà lakodikana sọ̀hábì minihum kódà sàbẹ̀ kan nínú wọn yàkọ̀tọ̀ alimasafaati atọ̀wìlà a máa rin ìrìn àjò tó gùn lìyẹ́sì àlà rasulallah sallallahu alayhi wa sallam àní hukumi shari'i àwọn sàbí a máa rin ìrìn àjò tó gùn láti lọ bí òjíṣẹ́ ọlọ́run léèrè nípa ìdájọ́ òfin ẹ̀sìn ọlọ́run fún mayẹ́rìjọ́ ìlà àhìlì lẹ́yìn náà yóò tún wá padà sí ọ̀dọ̀ àwọn aráalé rẹ̀ láyẹ́líwí àláṣẹ́yìn tí ò sì ní kùlà wàhálà kankan yòówù kó kojú rẹ̀ lójú ọ̀nà pé ó fẹ́ lọ bójì sí ọlọ́run nílùú Mọ̀dínà tánàbí jókòó sí kò ní kùlà wàhálà àti dààmú tó lè kàn lójú ọ̀nà láti lè gba àdìsí wá lọ́dọ̀ òjìṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa lakọdi balaga mini irisi sahaba alikiram rọdiyallahu anihum ala hadithi nabiyihim sallallahu alayhi wa sallam wo o ẹẹ ojúkòkòrò àwọn sọhábà irisi sọhábà ojúkòkòrò wọn sí gbígba àdíìsì ànábì wọn ó dé ògóńgó débi pé àǹkánu yàtàdàrà súnà hù wọ́n máa fi ṣe ẹ̀kọ́ láàrin ara wọn wàgàtàdàkàrú nàhù fíìmà bẹ́yìn nàhù wọ́n máa mú wá sí ìrántí láàrin ara wọn wọ́n máa mú wá sí ìrántí láàrin ara wọn wàdáàlìkà lèyà fàdú ìyẹn sì rí bẹ́ẹ̀ nítorí kí wọ́n lè há sórí ni o wàyàfọ̀hù kí wọ́n sì lè gbọ́ ọ yé fàánì anas ibùnú máàlìkì nítorí náà láti ọ̀dọ̀ anas ọmọ máàlìkì kọ́ọ̀lá ó sọ pé kúnnánàkùn ìndà nàbí sallallahu alayhi wa sallam àwa máa wà lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run fanasma minihu alhadith fanasma minihu alhadith a sì mọ tẹ́tí gbọ́ àdíyèsí èyí tí wọ́n fẹ́ gbọ́hùn tó fi pè ń sángílítì hùn àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n ṣe Islam pẹ̀lú ànábì tí Allah sọ pé òun yọ́nú sí wọn ara okùnfà yọ́nú wọn lọ́dọ̀ Ọlọ́run ni pé wọ́n máa ń jókòó sọ́dọ̀ òjìṣẹ́ Ọlọ́run láti tẹ́tí gbọ́ kí ni hadith lẹ́yìn tí wọ́n ti gbọ́ àlùkùránì tán wọ́n tún wá máa gbọ́ hadith fa ìdá kùmùnà tàbá wá dìde kúrò lọ́dọ̀ rẹ̀ tàdàkàrì náà òfin máa bẹ́yìn náà a tún pera wa jókòó a máa ṣe tutoria rẹ̀ a máa ṣe tutoria a tún máa rárá wa létí ìta gbọ́ lọ́dọ̀ òjìṣẹ́ ọlọ́run ntí wò fẹ́ lónú o hata na fadahu títí tá a fi ha sórí àwọn sọ̀rọ̀bà wọ́n há àdíìsì wọ́n há sórí ni ọ̀rọ̀ yìí ó wà nínú alijamiu lè àkàlà àti rọ́wí wà àdábì sáàmì lè lè kọ́tì wàhádìí humulimuminin ẹtún wò ìyá àwọn onígbàgbọ́ òdodo aisha rọ̀díyà lọ́wọ́ aníhá káànàtì látẹ̀símọ́wù ṣéyíán látàárífùhù ìyàwó ò ní gbọ́rọ̀ kan lọ́dọ̀ ọkọ rẹ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam kò ní gbọ́ àdìsí kan lọ́dọ̀ rẹ̀ tí ò tí gbọ́ tẹ́lẹ̀ ńlá rọ́jà àti fìhì àfi kọ́ máa rìváìsì ẹ̀ bánẹ́bí ṣe sọ́hun yóò wá máa tún sọ yóò máa tún sọ yóò máa tún sọ àtàtà àrífàwò títí tí ó fi mọ àdísì náà lórí àtọkùnrin wọn wọn hádìsì àtobìnrin wọn wọn hádìsì wọ́n wá wálé ayé pé ò nídìí àdísì àwọn tó soríire wọ́n lo àdísì máa lo Kùránì ni. inna hirisale ashabil kiram àlàlẹ́ ẹ̀lìm dájúdájú ojú kòkòrò àwọn sọ̀hábà sí ìmọ̀tánẹ́bí mú wáyì dàfà ahumila sual ó tún tì wọ́n lọ síbi pé kí wọ́n tún máa má béèrè béèrè lọ́wọ́ rẹ̀ kí wọ́n tún béèrè béèrè lọ́wọ́ ògìsí ọlọ́run yàtọ̀ sí pé yóò kọ́ wọn lẹ́kọ̀ọ́ wọ́n tún bí léèrè béèrè láfàríkọ̀ bẹ́yìn náà lè rasul sallallahu alayhi wa sallam lórí eléyìí kò wá síyàtọ̀ láàrin ẹni tó súnmọ́ gìsí ọlọ́run gangan alimulazimu lahu tó ga sí pé gbogbo ògbà ní máa wà pẹ̀lú gìsí ọlọ́run wà bẹ́yìn àrọ́bí àti lárúbáwò oko alibahin dàánìhù tóun wà níbi tó jìnnà sógìsí ọlọ́run yálà ara alẹ́ yálà ara oko àwọn méjèèjì wọn a máa wá bi ògìsí ọlọ́run léèrè àdìsí rẹ̀ wọn ò fi ìbéèrè wọn ò fi gbọ́ ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ ìmísí láti ẹnu òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam kulluhum yuridul haqqa ẹnì kọ̀ọ̀kan wọn ló fẹ́ òdodo eléyìí tara tiẹ̀ kọ̀ wa ma'rifati wa ma'rifata as-sawab minal mu'allim sallallahu alayhi wa sallam gbogbo wọn òní wọn fẹ́ mọ